الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين ما بعد أدعوكم الله بعد في جارة صلى الله عليه محمد صلى الله عليه وآله وسلم أدعو زكاة بلادي التي بلاره ilé tó kú ní sinmi pé kàpàrà sínú tíra àlèmọ́mù Ṣàwùkàní rahimahullahu ta'ala àwọn kan tí máa mú Ṣàwùkàní tí wọ́n ń ṣe àlàyé ẹ̀ nípa zaka káwá gbìyànjú kí ẹ ṣàlàyé lórí ẹ̀ ohun tí wọ́n fi bẹ̀rẹ̀ òun ni zaka ti bahimati lana ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ pẹ̀lú ọgọ́ ọ̀nà bismillah. bismillah wa salatu wa salam ala rasulillah. قال المصنف رحمه الله تعالى كتاب الزكاة تجب في الأموال التي ستأتي إذا كان المالك مكلفا باب زكاة الحيوان إنما تجب منه في النعم وهي الإبل والبقر والغنم فصل إذا بلغت الإبل خمسا ففيها شاه ثم في كل خمس شاه فإذا بلغت خمسا وعشرين ففيها ابنة مخاض أو أو أو ابنة أو ابنة لبون وفي ست وثلاثين ابنة لبون وفي ست وأربعين حقة وفي إحدى وستين جبعة وفي ست وسبعين بنت لبون وفي إحدى وتسعين حقتان إلى مائة وعشرين فإذا زادت ففي كل أربعين ابنة لبون وفي كل خمسين حطة فصل فيجب في ثلاثين من البقر سبيع أو سبيعة وفي أربعين مسلمة كذلك أكثر فيجب في أربعين من الغنم شاة إلى مائة وإحدى وعشرين وفيها شاتان إلى مائتين وواحدة وفيها ثلاث شياه إلى ثلاثمائة وواحدة وفيها أربع ثم في كل مائة شاة أصلا ولا يجمع بين إذا pàdé mẹ́rin ṣáàlá ọ̀tá rẹ̀ wọ́n ní kìtàbù zaka ọ̀rọ̀ nípa zaka tẹ́jìbù zaka tó fi làmúwálì láti sàtàtì àwọn dúkìá kan bẹ tá a padà sọ̀rọ̀ ń pa wọn níbi ìyẹn ní sọpọ́wọ́ tọ́rọ owó ń bi àwọn àmọ̀ǹkà tí ń jòwó ṣùgbọ́n níbi dúkìá ni ẹnìkan dúkìá owó náà bẹ lára dúkìá àwọn nǹkan ní mi sọ̀n gẹ́gẹ́ ló bá mọ́lùmọ́ bí torí kékeré ṣe gbogbo ìgbà ní mọ́lùmọ́ ń túmọ̀ owó àwọn túmọ̀ dúkìá dúkìá ní ibi sọ àwọn dúkìá kan bẹ tó ṣe pé àlàyé padà ń bọ̀ lórí wọ ẹ padà sọ wọn ní kọ̀ọ̀kan àwọn ní zaka sọ̀rọ̀ yẹn ń bẹ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú zaka àwọn mọ́jẹ̀mú zaka yẹn àní pẹ́ ń bẹ̀ tó ti bá ti sọ tẹ́lẹ̀ lórí ìdàkánà lèmọ́lẹ́kù mùkàlàfà eléyìn tó máa túnmọ̀ sí kẹsà kọ́wọ́sàn náà lórí ẹ̀sọ́ bí tó báyìí pé ẹni tí ó ní owó yẹn ẹni tó ní owó yẹn àjẹ́ pé kìí ṣe pé zaka kan so mọ́ owó ó so mọ́ ọrùn ẹni tí olówó náà ṣe ń pálá yẹn mo ti ṣe tẹ́lẹ̀ tó bá jẹ́ mùkàlàfà tí èsì wèrè kìí sọmọ kékeré. Salayem ete, pi kede, ti ne se keferi. Tore keferi, o sa maya maya, lo ye, lo oto, si dba la te se a choumizou. To bayo lan koni bon bala we. Salayem ete, falvouro di bil moukalla, fi kouna ou al muslimu, al bali e ou al aouli. El njeja muslimi. To falagato sinil la ten. Moukalla falavan keferina, sálàyé mi ti ojú rẹ̀ bá wọn wí ṣùgbọ́n ṣe ha rẹ̀ lọ́dọ̀ wọn kò sí ọlọ́run bò ní ìgbà olójà sọ bá wọn wáyé lá kì í ṣe pé àmọ̀ yín pé mo ká láfo kó kẹfẹ́rì náà sí mo rò pé ọ̀rọ̀ yẹn ti àbọ̀ mi wà nípa lórí yẹn mọ́ nítorí wípé àwọn àlàyé tó so mọ́ àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wípé àwọn májẹ̀mú mi wà yàtọ̀ sí nǹkan tí wọ́n kàn rà yẹn ní kékeré ń bì àwọn mi wà tó lẹ́yìn ìgbà yẹn torí pàlà yìí tá a ti ṣe tẹ́lẹ̀ ní oníjà pé ń bẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú zaka àwọn ẹranko mo ti sọ fún wa wípé nínú ẹranko mẹ́ta òun zaka sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni ràkúnmí ètò ìpèlú ẹlẹ́ẹ̀kejì òun ni àlùbáfà ilé ìta ń pè ní màálù gbogbo rẹ̀ kó sá ti jẹ́ màálù ẹlẹ́ẹ̀kẹta tọ̀hún ní àdìbọ́nà tí mo lọ́kùnrin ẹran mẹ́rin sínú àgbò àgùntàn òbúkọ àti ewúrẹ́ so gbogbo ẹ̀ta bá padà ní oríjorí tá a sì lẹ́yọ̀ kọ̀ọ̀kan yóò padà di mẹ́sàn-án mẹ́ràn mẹ́sàn-án mẹjọ jàre di ṣòbí ó ṣe di ní ẹ̀kọ́ ti di mẹ́rin wa àjọ akọ àtàbọ̀ ó a mẹ́fà ewúrẹ́ tàbí òbúkọ ní akọ àti àbò so meje ẹ̀jọ yìí ní sọ na yẹn lórí ìyẹn máa wá yọ àwọn ẹranko míì sílẹ̀ bí kete bí ẹṣin bí ìbáaka ìbáaka náà ń pè ní bẹ́ẹ̀ bọ́ọ̀lù tó gbogbo zaka bẹ́ẹ̀ yàn ṣe mọ́sù bó ṣe wulẹ̀ ọ̀pọ̀ tó kó zaka lórí. adìẹ láyé òde òní ẹ fáwọn èèyàn máa ní ẹlòmíì lè ní mílíọ̀nù adìẹ láwọn pọ̀tì mi sálàyé mi ti là owó tẹ bá fi ń ṣe bísíǹsì adìẹ ilé mọ̀ yọ zaka lórí rẹ̀ sèpàrà àròdò tìjára ni ó ní padà kò sí gẹ́gẹ́ bá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ṣùgbọ́n àwọn tí èèyàn máa ń sìn tí zaka máa ń wọ̀ gẹ̀ǹgẹ̀ǹ òun làwọn ẹran tí tí a sọ yìí wọ́n wá bẹ̀rẹ̀ lórí rẹ̀ níbàámu sí bí wọ́n ṣe tóbi sí ìṣe bí wọ́n ṣe kéré sí ẹ̀ pé nínú mẹ́jẹ̀ẹ̀jọ tàbí nínú mẹ́rẹ̀ẹ̀rin tàbí nínú mẹ́tẹ̀ẹ̀ta àkùnmí ló tóbi jù síbẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ so níbi ìrìn ìsìn yìí ah, sabatika inama ka ìnáma fi naam àwọn ẹranko taa ń dá àjẹ na ń sìn àwọn nú ẹ̀ eléyìí ti ṣe àlébélú àlébákọ́rú wàlúwàlú eléyìí tó tẹ̀lé yẹn ẹ̀gbìn ẹ̀yìn ní sọ́ọ̀bù ìbí níbi ọ̀rọ̀ bákọ̀rù náà ní sọ́ọ̀bù ìbákọ̀ níbi ọ̀rọ̀ ẹlẹ́kẹta ní sọ́ọ̀bù wọn bí àti ẹ̀kọ́ ṣé kí ní ẹ̀tì yẹ báyìí sí oní sọ́ọ̀bù àlùbákọ̀rẹ̀ làbẹ́sọ ṣé wáyé gbogbo àwọn à ń ṣe báyìí tó so mẹ́rin yìí so lẹ́tà kan ń bẹ tí Abubakar kọ sáwọn àwọn ọmọ ìlú ẹ̀ tàbí sáwọn kan náà àwọn ọmọ ìlú òun nípìnlẹ̀ rẹ̀ so lẹ́tà yẹn a máa wá kà níbi mo rò mi tí sójú nǹkan tí wọ́n ṣàlàyé tí wọ́n kà kọ́ bí ọ̀ ń da lẹ́tà yẹn lọ́wọ́ òun ló ṣàlàyé so tá ti tú àwọn kíní ìtàn á padà sínú lẹ́tà yìí ṣùgbọ́n nǹkan tó wà nù lẹ́tà òun náà ni wọ́n ń náà ni wọ́n ń ṣàlàyé fásilọ́n àlàyé nì ìpè tó ń sọ̀rọ̀ nípa pé ìdàbọ́là ọtí ibi ló kọ́mùsà tí ìyẹn bá ń ṣe ràkúnmí tó bá ní ràkúnmí ẹ̀yọ̀ kan kọ báyà ní fógún ọdún pẹ̀lú ìjàkà lórí ẹ̀ tó bá ní ràkúnmí méjì pẹ̀lú ìjàkà tó bá ní àkúnmí mẹ́ta kò ní ṣàkà lórí rẹ̀ tó bá ní àkúnmí mẹ́rin ẹ̀kọ́ ti sọ̀rọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n tó bá ilé pé márùn tí wọ́n bá ní àkúnmí márùn ẹni tó bá márùn olówó ni o tó tùmọ̀ rẹ̀ ni kó ní more than one million naira àkúnmí márùn ó ju one million lọ tó yẹ pé tí àkúnmí bá tọ́ra àkúnmí màálù gan màálù three hundred wa látọ̀ bá fẹ́ rà yín sọ ẹ̀dẹ̀ tí ó ti rí fún ọ nínú orí ẹgbẹ̀ màálù three hundred náà màálù tó tó màálù one two fifty one two sixty. sẹ́wọ̀n pé báyẹn tí ràkúnmí bá wá tó ràkúnmí ń kọ́ tó jẹ́ akọ àwọn màálù ilé tí ó tó five hundred. ẹ̀wọ́n ajá sọ pé kò tí ì pín ó túmọ̀ sí pé àwọn afẹ́ mọ̀ sọ ràkúnmí tí èso ọmọ rẹ̀ là ń sọ láti bí three hundred nìkan kan sókè tí ìwà ní márùn-ún báwọn yóò lè lò wá one five so ẹ̀sìn Islam wà dáa púpọ̀ tí ń bọ̀ wá ní làkúnmí márùn-ún ìsàká tó sọ̀rọ̀ èèyàn ń bẹ̀ oníkọlọ mú ṣáàtù kan ṣáàtù ni ìyàrá àwọn gọ́nàmù yẹn mẹ́rẹ̀ ẹni wà nínú rẹ̀ tó ní òmù tí ó fi òbí sàrà kan tó ti yẹ yóò mú ṣáàtù kan ìbí sàrà kan yóò fi ṣe yóò fi yọ zaka rẹ̀ thumma fi kulli khamsin ṣáà tẹ́ẹ̀rí tó bá wá yọba yóò àmọ́ yọba dókun ìgbà tí ò bá ti dín márùn tí kò sí ìpè mẹ́wàá kò yé wa tó bá ti jẹ́ pé márùn ni tí ò ti ìpè mẹ́wàá yóò mọ̀ yọ ṣáàtò títí títí títí yóò fi di mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá tó bá tún ti di mẹ́wàá yóò ti di ṣáàtù mélòó méjì tẹ̀kọ́ ànàdà fàìfù ti kù yóò tún máa yọ méjì máa títí títí títí tí ó fi di mẹ́ẹ̀ẹ́dógún tó bá di mẹ́ẹ̀ẹ́dógún yóò di ṣáàtù mélòó mẹ́ta títí títí títí títí tí ó tún fi dógún yóò di ṣáàtù mélòó tó bá yẹ wá lè di twenty five tó bá yẹ lè di twenty five oníkífà yídà àbálàgọ̀tò hamsan wa ìṣirí náà tó bá wá di twenty five fàfihà ibnatu makhrabain sálàyé mi tẹ fàfihà ibnatu makhrabain ibnatu makhrabain òun ni ràkúnmí tó ṣe wípé ó ti dàgbà ó ti pọ̀ ọmọ ọdún kan ó ti bẹ̀rẹ̀ ọdún kejì kì í sọ ọmọ ọdún méjì o ó pọ̀ ọdún kan ó ti bẹ̀rẹ̀ ọdún kejì ọba àṣepọ̀ ẹ̀ṣẹ̀ lójọ́ méjì mẹ́ta ní ọdún kejì ìbá ẹsẹ̀ wà lóṣù kan nínú ọdún kejì òní ọ̀yọ̀ba mo rò pé ọ̀rọ̀ wọn ó yé bá a nísìn wọn ní ibùdó tó mọ̀ ọ́ béèrè tó ṣe wípé ìyá rẹ̀ gangan ó ti tó gùn lé ẹ̀pẹ́ lẹ́yìn ọdún kan ìyá rẹ̀ ó gùn tuntun ibùdó tó mọ̀ ọ́ bìnrin tó ní àkómi tó ti pọ́dún kan tó ti bẹ̀rẹ̀ ọdún kejì ọdún kan rẹ̀ ti pé ó ti bẹ̀rẹ̀ ọdún kejì nígbà tí àkómi bá tó di mélòó olówó gidi ní amẹ́rẹ́gbọ̀n olówó ní o ìjọba ńlá kún mi twenty five sólówó ní àbí ìsólówó náà mo kà mọ́. àwọn ibùnú làbùn tàbí kò sàn ibùnú làbùn ibùnú làbùn òun ni ràkúnmí tó ṣe wípé ó ti pọ́dún méjì ó ti fẹ́ wọnú. No ọdún mẹ́ta tó ti yé báwọn. wàfi sittin jọmọ sọ yẹn náà lọ báwọn wàfi sittin wàsàlà àfihàn ibnatu labun tòṣùgbọ́n tó bá ti wá pé thirty six sára yìí mìtì yóò mọ̀ sán lọ́wọ́ yóò mọ̀ sán lọ́wọ́ yóò mọ̀ sán lọ́wọ́ títí tí ó fi pé thirty six tó bá ti pé thirty six ebi náà tó ni ó sàn ṣé ẹni jẹ́ ní ebi náà tó kí abo rẹ̀ ni ó sàn ni ó kìí sakọ o abo lèyìn ó máa san tó yóò san ibi náà tó làbò nílé ìtọ́pọ̀ ọdún méjì tọ́yì wọ́n fi ṣètìn wá àrùbá yìí tó bá ti wá pé forty six onímẹ́rìndínní àádọ́ta tó yóò san ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn ní eléyìí tó ti pé ọdún mẹ́ta tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún kẹrin. lọ́fi èṣìdá ìwá sì tí iná ìjàzà á nígbà tó bá wá pé sixty one yóò san eléyìí tó ti pé ọdún mẹ́rin tó fẹ́ wọnú ọdún karùn-ún lọ́fi sèǹtì ìwá sàbẹ̀ yìí tó bá wá pé seventy six so yóò sọ̀rọ̀ bíńtà làbóni bíńtù làbóni méjì mú sùn síwájú ìṣẹ̀dá wọ́tí ṣe yìí ná tó bá wá pé 91 ṣẹ́kọ̀ méjì òní ọ̀sán títí bẹ́ẹ̀ tí ó fi di 120 so yẹba ìtumọ̀ ṣe rí láàárín gáàpù tó wà lára rẹ̀ yẹn láàárín rẹ̀ yẹn ní sọ́ọ̀bù mi ò tí ì ní sọ́ọ̀bù ilé ìtọ́ba san gbẹ̀yìn ó ní àní ọmọ ọ̀sán lọ títí tó fi pé àdàdì ẹlẹ́kejì sí kí ní ẹ̀yẹ máa ní sọ tó ìfàyídà záadá tọ́bọ̀ wá padà wá ń ju one twenty lọ fàfi kulli arba'ina ibnatu labunin fàfi kulli khamsina ẹ̀kọ́ tọ́bọ̀ ìwá lè dàgbà tí ìlàkùnrin báyìí lè pọ̀ títí títí débi pé ó wá lé one twenty forty forty lèyàn máa group ẹ̀ lórí forty ẹyọ kan èyàn máa san ibùnàtú làbọ̀n tó bá ṣe wípé fifty lèyàn fẹ́ fi ṣe ní sọ́ọ̀bù tí yóò fi kà á gbà yẹn tó yóò máa san ẹ̀kọ́ mo rò pàdé àyè mìtì lórí fifty mo rò pàdé rántí ibùnàtú làbọ̀n àti tó wọ́n fọdún kan jura wọn lọ tó yé bá a nìsín tó yé bí ọ̀rọ̀ rà kún mi mo ṣe lọ nìyẹn sẹ̀ǹkan ti fún wa ní general rule ní ìsìn tó bá fi forty forty pín nígbà tó pín ní forty forty forty forty forty forty àwọn kan padà kún lẹ́ẹ̀kan jẹ́ twenty àbí kí ní kàkó sí zakari rẹ̀ lẹ́yìn wọn tó bá pín ní fifty fifty fifty fifty fifty eléyìí tó kúnlẹ̀ wá jẹ́ forty sábà yìí ti ọ̀ọ́yọ̀ ẹ̀kọ́ lórí fifty fifty fifty ọ̀ọ́yọ̀ ibùnà ti làbúni lórí forty. ẹgbẹ́ ẹ̀jẹ̀ ní ìsìn ṣùgbọ́n ẹni wà tó bá wá yọ ìtọ́ bá wá sẹ́kù tí ò wá tó kankan nu méjèèjì kò sí zaka lóye títí tó náà tó fi pé adáde yẹn ṣùgbọ́n tí ó ọkọ̀ tó bá ọlọ́run so a padà ka ìrísàlà Abubakar lórí ẹ̀ ṣùgbọ́n ẹja ka àgbègbè ọ̀rọ̀ gọ́nà káwa lẹ́tà ẹ̀ papọ̀ so yé fi أو تبيعة وفي أربعين مسنة ثم كذلك تين بعد مالو يوم هاري يوم هسين يعني مالو يبقى ميجي كان كنتين ذاكالو ṣùgbọ́n tó bá ilé ní màálù tó bá ilé pé táàtì ìrakọ̀ yẹn bá ní màálù táàtì olóòlà yóò lò ó àwọn lò ó ṣùgbọ́n àwọn fúlàní àwọn ènìyàn tó jù rẹ̀ ẹ bá dé agbo màálù ẹlòmíì Eh, ẹ̀rẹ̀rẹ̀ ni tẹ̀bí ẹ̀wò kan ní ọ̀sán tẹ̀bí ẹ̀wò ní eré ìtọ́sẹ̀ pọ̀pọ̀ ọdún kan tó ti màálù tó ti lọ́dún kan láyé ó wá lè yọ akọ ó lè yọ àbọ̀ tẹ̀bí ẹ̀wò àwọn tẹ̀bí àtún wọ́n fi àrùbá yìí nà tó wáyé pé fọ́tì mùsùlùmí tún òní ọ̀yọ́ mùsùlùmí lélẹ̀ ìtọ́jú pọ́dún méjì sóyè báwọn fún mọ̀kẹ́ àdáríkà bóun ló ti máa gúrùpù ẹ̀ tí ó sì máa yọ ọ́nù. sálàyé mi ti lórí gbogbo táàtì yóò máa yọ tẹ̀bí ẹ̀ eh, tàbí tẹ̀bí à lórí gbogbo fọ́ọ̀tì yóò máa yọ eh, tàfàtì ìlú ń bọ̀ nínú lẹ́tà Abubakar ìyìn rọ́bí ọlọ́tàrà ṣùgbọ́n sájà tọrọ ìmú ṣọ̀kan ni. fẹ́ṣlọ́n wàyẹ́ jìbò fi àrùbáyé nà mínà lọ́nàmì tó bọ́ wá ṣe kí àgbò ewúrẹ́ nǹkankan lèèyàn ń sìn kí ó tó pé ní sọ́ọ̀bù tó yàn yọ zàkà ń bẹ̀ ìgbọ̀ àánú bẹ́ẹ̀nù sọ́làmù àbí ọ̀sánù mi àánú tó tóbi tó bá mú yàn ní àgbò àgùntàn tó pé fọ́ọ̀tì tí ẹ bá ní fọ́ọ̀tì nílé lásìkò yìí at least èyàn ó lè ta thirty àbí twenty five fún mi síbẹ̀ ní abẹ́kọ̀ káṣí wà ní twenty tí yẹn bá tẹ ẹran twenty nígbà léyà ẹ dákun èyàn ó rí èlòkójọ lórí ẹ tí yẹn bá tàgbò kọ̀ọ̀kan ìdá sọ pé nínú rẹ̀ àgbo jẹ́ mẹ́wàá èèyàn wá àtàwọn àgbo yẹn fifty fifty èlò ló fún yàn seven hundred thousand. torí pé àwọn akọ ọbẹ̀ náà lèyàn máa ta àfàbò tí ó bá bíi ìdàgbà lóko àwọn tí àwọn abo tó bá bó ti gbó tọ́lá àwọn abo yẹn ni ó máa tí wọ́n fọ́ bí. tí èèyàn bá sì ní agbo tó bá fẹ́ fọ́ọ̀tì tí èèyàn bá ti lákọ̀ bíi márùn-ún àbí mélòó ó ti tó. mo rò pé àlàyé mi jẹ gbogbo àwọn akọ ọbẹ̀ rẹ̀ rọ́ ta ọlọ́run fún wàrà sí títí títí fa ṣáàtù kan lèyàn máa yọ ẹyọ kan nú ẹ lèyàn fi tọrọ lèyàn máa fi ṣe zaka títí tí ó fi ké one twenty tí ó fi ké mia wáyé ẹ̀dẹ̀wà ìṣẹ̀lẹ̀ tí ó fi ké one twenty one àbí tó bá wá sí one twenty one wọ́n fi ha ṣáàtà ní nígbà náà yóò àmọ́ yọ ṣáàtù méjì ìlàmì àtẹ́yìnì wàwá ìdà tí ó tún fi di 201 tó bá di 201 àfíyà sàlá tó ṣe yá yọmọyọ mẹ́ta ìlà sàlá tèmi àti wàwá ìdà tí ó fi pé 301 àfíyà arúgbà òun tó mọ̀ sí kó lè mẹ́ àti ṣá lẹ́yìn ìgbà náà tó bá ti wá lé ní 300 tó ti pọ̀ dáadáa ajẹ́pẹ̀ lórí ọgọ́rùn-ún kọ̀ọ̀kan yọmọ yọ máa jọun níta ń sọ ní wípé kìí ṣe wípé tọdún bá ti ń yé pọ̀ ẹ mọ̀ gbọ́ o mo ní ṣáàtù 40 mo rọ̀ pálá yẹn nìkan gbogbo ẹ̀ wá jábò bóyá mo fẹ́ fi ṣe bísíǹsì mo rọ̀ pálá yẹn nìkan gbogbo ẹ̀ jábò tàbí mo jogún ìyẹn lè jogún tàbí nǹkan kan tàbí mo ní thirty mẹ́wàá ní ẹ̀kan jù yẹn ṣèkú mo ti ní forty one mẹ́wàá tó bímọ ìmí ìgbà lè bí méjì ẹgbẹ́ rẹ̀ lọ èyí yọ ṣáàpù kan mẹ́rin ṣé yé wa tí gbogbo wọn bá padà ní oyún gbogbo forty yẹn tí ẹ kà produce lẹ́yìn oṣù mẹ́fà yẹn ká ewúrẹ́ ni ọ̀dà kó oṣù mẹ́fà ṣe ra wọn làwọn máa ń ṣe kíni tiwọn náà máa ń pé tí wọ́n bá bímọ gan láàrin oṣù márùn ó dà kí wọ́n lè lóyún ó dà kó yún wọn náà dẹ̀ ní oṣù márùn ni àwọn ewúrẹ́ nǹkan kan yẹn tí obìnrin bá bí ọmọ ẹ̀yin tó wá bí méjì wà nù eré tó ṣe gbẹ wà nù ọ wá jẹ láàrin within a year mo produce tó tó one twenty yẹn tàbí one fifty kan yín iyọ̀ sàkà tí adádùbá ti ń pè ní o kí sọdún ní màfíkà o tàdádù yẹn ọ̀bá wá pín lọ́dún méjì náà kò sí zàkà ṣe oyè wà wà nípa àwọn ẹlòmíì máa ń ní ẹran márùn-ún mẹ́fà láàrin ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún tí wọ́n làgùn tán yóò mọ̀ bí mọ̀tán mọ̀ gbọ́n mọ̀ ẹ̀lẹ́ta tí wọ́n ní dàgbò náà méjì mẹ́ta náà lọ síbẹ̀ náà ibẹ̀ kọ̀ kò sí sàkà lórí. sò kì í ṣe kíní làwọn fi ń kà haúlù bí a sì máa fi kà ti owó ṣùgbọ́n tá a máa fi kà òun ní àdàdì bá dàdì yẹn bá ṣe ń pé òun ní àmọ̀ká. ìjáwá leta lẹ́tà Abubakar radiyallahu ta'ala anhu Naam, nibi zaka Abubakar radiyallahu ta'ala anhu kọ́lọ̀ bá yọ́nà Abubakar àti gbogbo àwọn sàábà anábìwà Muhammad sallallahu alaihi wasallam hadisi yìí àbí ọ̀rọ̀ yìí Anas ibn Malik ló gbà wá ó ní Abubakar radiyallahu ta'ala anhu kataba lahu hadha al-kitaba lama wajjahahu ila al-Bahrain ìwé tó kọ fún òun láfẹ́ka ó ní bismillahi rahmani rahim هذه فريضة الصدقة التي فرض رسول الله صلى الله عليه وآله وسلم على المسلمين eléyìí ni àlàyé ọ̀nà yan zaka eléyìí tí ìránṣẹ́ ọlọ́run àníbà muhammad sọ̀rọ̀ tó ṣe ọlọ́run yàn lórí àwọn mùsùlùmí wọ́n láti amọ̀rọ̀ lọ́hùn bí i àrọ̀sọ̀lá tí a bá sọ bá ń lásán wọ́n lè ní ànábì ní ògbé kàrẹ́kẹ́lì mímọ́fẹ́ gbà ó ní eléyìí tí ọlọ́run bá pa níbi Muhammad sallallahu alaihi wasallam láṣẹ rẹ̀ fàmáǹtù ilà hamina mùsùlùmí na ẹni tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ kí wá yọ zàká rẹ̀ nínú mùsùlùmí aláwájú ìhà ní ọ̀nà tó bá nǹkan tí mo fẹ́ kọ sínú lẹ́tà yìí tí ọ̀yà pàrẹ̀ fálẹ́yọ̀ ti ha kórìbọ̀n sàn wọ́n máa ń sọ ìlà fáwọkọ̀ ha ẹni tí wọ́n bá bírí tó ju tí mo fẹ́ sọ ìlà fàlàyọ̀ tí kò ẹjọ́ sọ̀rọ̀ mi yé wa wa ó ní fi arúbáyín wá ìṣirí nàmínà ìbílẹ̀ tí èèyàn bá ilé ní ràkúnmí tó bá ilé jẹ́ 24 fàmádú nàá tàbí òtó yẹn mínà lọ́gọ́námì sálàyé mi ṣe tàbí tí òtó nínú gọ́nàmù min kulli khamsin gbogbo márùn márùn nínú ibilu tí ó ti ṣáàtùn ṣáàtùn kan ní ọmọ sọ ó sì dédé ń ta àkà lọ́dọ̀ ìrùn ṣàkànà fàyídà àbálàgọ́ ti khamsan wá ìṣìrìnà tó bá wá pé 25 ìlà khamsin wá sàlàfínà títí tó fi pé 35 ó lé mẹ́wàá fàfíhà bíntù mọ̀kọ́ọ̀bẹ̀n bíntù mọ̀kọ́ọ̀bẹ̀n ìdíjẹ́ bíntù mọ̀kọ́ọ̀bẹ̀n àbísọ́lẹ̀ òun ni ilé ìtọ́jẹ́ pé ọgbọ́dún kan wọnú ọdún kejì ṣóyé báyìí fàfí abintu makhọ́dín ó ní oúnsà ẹ̀sìdìbà abo ní o torí abo ló pín jẹ́ pápolo nóòtún ní oṣù gbìmọ̀ akọ ẹ̀ pàjẹ́ fẹ́yìnlá abálàgbọ̀ ti sí dáwọ́ sàlàfí tó bá wá pé 36 ìlà hamsin wà àbáyé títí fa tí ó fi di 45 fàfíhà bíntú làbóni bíntú làbóni mìtìlọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ sọ́láyé mi ti ètò ti pọ́dún méjì ló ti wọnú ọdún kẹta ounsa abo náà ni o bó ti wà nú lẹ́tà yẹn nù ounsa tó jábo fẹ́yìntà abálàgọ̀ sí tàwọn àrùbà yìí nà ìlà 16 láti 46 mẹ́rin ní àádọ́ta títí di ọgọ́ta fàfihàn ẹ̀kọ́ tó ń tọrọ ọkọ̀ tó ní Germany níbẹ̀ yẹn ṣẹ́kọ̀ ni ó máa sọ ṣẹ́kọ̀ tó ṣe ó ti tó ogun torí nígbà tí àkùnrin ní tọrí Germany ni eléyìí tí àwọn akọ́ ti máa ti máa gùn gbà náà ogun. fàyídà ti wà tán wà sí tó bá wá pé mọ́kànléní ọgọ́ta ìlà títí dé márùnléní àádọ́rin jaza àtọ̀ jaza àlọ́sọ̀rọ̀ yẹn ilé tó ti pọ́nú mẹ́rin nìyẹn tó ti wọnú ọdún karùn-ún sóyé fàyídà abálàbọ̀ síta wọn sàbẹ̀yìn tó bá wá di mẹ́rìndínlé ní ọgọ́ta ilé ti ṣe six. táwa sì mọ́ sọ́lé ìbò yóò mọ̀ dàrú máa mi lójú nílá ti sẹ́yìn títí tí ó fi pé àádọ́rùn 90 nìyẹn rọ̀fíà bí ń ta ẹ̀làbọ̀nì bí ń tò làbọ̀nì méjì ni wọ́n sọ fàyídà abálàbọ̀ ti ẹ̀ṣẹ̀dà wàtìsẹ̀yìnà ìlà ìṣìrìnà wà mí à tó bá wá pé 91 títí títí tí ó fi di 120 fàfíhà ṣẹkọ̀tà ṣẹkọ̀ méjì ní ọmọ sùn tọrọ kọ̀tà àlìjàmọ̀ fàyídà záàdà tí àlà ìṣìrìnà wà mí à tó bá ti wá 120 lọ fàfíyé kó lè àrùbà ẹ̀yìn náà bí n tó làbọ̀ níbi gbogbo 40-40 báyìí bí n tó làbọ̀ nínú mùsùlùmí àfi kó lè kàmùsí náà ẹ̀kọ́ ní gbogbo 50 yọmọ san ẹ̀kọ́ wà máa ń lábíyá kó máa àhùn ilá àrùbà òmìnà ìbílẹ̀ ẹni tí ọba wá ní jùràkúnmí mẹ́rin lọ fàlàyé sàfihàn sọ̀dàpọ̀ tó dàkọ́ sọ̀rọ̀ ìyàwó ilá àyàṣà àrọ́bùhà onìkan ló kù fọ́yídà àbálà àkọ́tù khamsa minal ibili fàfihà ṣàtọ̀n ìgbà tó bá ti pé márùn-ún ẹ̀ ó máa san ṣàtùkà mo rò pé yẹn kílẹ̀ àbáwọn sọ́rí lẹ́yìn ìgbà náà ẹja bọ́ síbi ti ìmọ̀lú Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu oníbàáfàní Rasulullah sallallahu alaihi wa sallam ila al-Yaman ànábì kí àtọ́lọ́ ọlọ́run kó máa bá ọ̀nà mi Yaman wa amarani an akhudha min al-baqari onye ji ma máa zaka ma o min kulli arba'ina musinna tó bá ilẹ̀ pé fọ́ọ̀tì kí ma gba musinna kan mo lè léyìí ti wa min kulli salasina tabi'an aw tabi'atan bi gbogbo tààtì tààtì eléyìí ṣe ọgbọ̀n kí mọ́ ìgbà tẹ̀bí ẹ̀wò kan ọmọ ọdún kan ọba àṣàkọ ti bá ṣe àbọ̀ mo rò pé níyẹn ó kìlẹ̀ wà bọ̀ níbi tí fọ́ọ̀tì yẹn eléyìí tó pé ọdún méjì tó jábọ̀ òní ọ̀sán ṣẹ̀ǹkì mo sì nà tán ni wọ́n pè tó yé bá níbi tí gọ́nàm ẹja kàtì ẹ̀ náà mọ̀ tí gọ́nàm Anas bákan náà tó tó gbà wá ó ní kẹtàbà aláwọ̀ fàdídọ̀tà sọ́dákọ́ alẹ́tì amúrọ̀lọ́hù rọ̀síwòláhù sọ́lọ́lọ́ àlọ́sọ́lámẹ́ yẹ́bà àti sọ́nkìlẹ̀ pé Abubakar kọ lẹ́tà fún tó bá nínú lẹ́tà yìí wọ́n fi sọ́dákọ́ ti gọ́námì tí bá sá ìmọ̀tì ha àwọn ẹran tẹ́ ń dá jẹ́ tẹ́ ń fún lóúnjẹ إذا كانت أربعين إلى عشرين ومئة láti fọ́ọ̀tì tó bá yẹ pé fọ́ọ̀tì báyìí ní ìṣọ́ọ̀bù rẹ̀ ti bẹ̀rẹ̀ títí tí ó fi di 120 ṣáàtò ẹ̀yọ̀ kan lẹ́sùn fẹ̀yìdà zádà tí aláìṣeré náà mi àtọ́ bá di 120 lọ ìlàmí àtẹ́yìnì tó fi pé 200 ọ̀sán ṣáàtò méjì fẹ̀yìdà zádà tí aláìṣeré náà tó bá ti wá ju 200 lọ ìlà sàlásì mi àti títí tó fi pé ọgọ́rùn-ún mẹ́ta ha sàlásì mẹ́ta lọ́sàn fàíza àzádà tí àlá sàlásì mi àti tó bá ti wá ju 300 lọ́wọ́ fàfí kó lè mi àti ń ṣà lórí ọgọ́rùn-ún kọ̀ọ̀kan báyìí ìyẹn mọ̀ sàn ṣáàtù fàíza kí a ní ti sá ìmọ́tò rọ́jú lè náà kí sọ̀tán min àrùbáyé nà ṣáà tí yẹn bá wá lẹ́ran tí ń tí ọ̀wà pé 40 ṣàlàyé mi tí ó dín ẹyọ kan péré 39 lónìí falẹ́ ìṣàfihàn sọ̀rọ̀ àkọ́kọ́ tí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti sọ̀rọ̀ ìrìnàjò ilá àyàṣà àbù àbí tó bá wù pé mo fẹ́ fi nǹkan báyìí sára lọ ẹ̀sìn ọ̀run àbí ọ̀rọ̀ lọ́wọ́ láti bọ̀ yọ sànù wa àwọn nǹkan tó kù àmẹ́nubà ó ní wípé kéèyàn ní àsìnáfò oríṣiríṣi tí ọba ara wọn kíkà kanú rẹ̀ wá mọ́tò ní sọ pọ̀ tó ti pọ̀ náà ṣáláyé méjì sọ aṣọ lórí ṣáláwọ̀ tó lọ́la هذا وصلى الله على محمد وعلى اله وسلم